أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وصحابته وكل تابعين لهم بإحسان إلى يوم الدين وكل من والاه آمين أدعوكم الله سبحانه وتعالى أدعو ترون كيفكم على محمد صلى الله عليه وسلم أطمع آله وصحابته أجمعين àwọn tí wọ́n bí wa tí wọ́n kọ́ wa ọlọ́nkọ́ wa tí wọ́n tí wọ́n ti lọ àwọn tí wọ́n bẹ láyé ọlọ́nkọ́ wọn fi wọn ráre ọ̀là àgbàrá ọlọ́run ètò wa ètò ń ètò ọ̀fà ṣẹ̀ríà advisory for mustaf bí ẹ ti máa pàdé àwọn afáwà lọ́kọ̀ ọ̀dọ̀ àwọn afáwà tí ọlọ́run gbé kalẹ̀ lórí ètò azulẹ̀ òsán àbálẹ̀ bẹ́yì ó kà sọ pé òṣùlù khayr kò dáa kí ó di pẹ́ńtùkà kò dáa kí ọ̀fun ó tọ́ sí gbẹ́gì kí ní kálukú wa kó ẹ̀kọ́ rẹ̀ dání sílẹ̀ òkèèyí ìjókòó náà dá lórí pé ìpẹ̀tùsáwọ̀ láàrin lọ́kọláya láàrin ìdílé láàrin ẹbí láàrin ara bí ìdílé ìdílé àbí ara sára ò bá ti fọkànbalẹ̀ ìlú náà ò ní ní fọkànbalẹ̀ kódà yóò ní ní ìjókòó náà kalẹ̀ sọ́jà alẹ́ mọ́sálásí ọjà alẹ́ ní ọjọ́ àlàmísì àti láàrin aago mẹ́wàá láàárọ̀ ilẹ̀ àmàṣà ọ̀hún. nínú tí ọlọ́run tó ń gbé síbẹ̀ gẹ́gẹ́ bí ìrànwọ́ mùsùlùmí kò ní pé ìmọ̀ràn primárítà pàtó gbéyàwó oríṣiríṣi yorùbá sọ pé àsáré kọ ebè kò bá àná mọ́ àwọn tó yẹ kí o ti ní kó tó gbéyàwó postmarita tó yẹ kó tó ní ọ̀sẹ̀ ìyàwó tán tó yẹ kó tó sí àti gbogbo àwọn oríṣiríṣi wọ́n pín ogún wa àwọn òpin dáadáa dúkìá mi ń bẹ lọ́wọ́ ọkọ mi kọ̀ mílẹ̀ kò tọ́jú ọmọ àti gbogbo àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó o fi wá sí kò ń bẹ́ẹ̀ kó gbà ní ìlú àdàpọ̀ èmi ọmọ ayá yín fillahi ahmed zakaria kíálí alábí náà ni mo sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ọ̀kan nínú àwọn àfáà àgbà ní ìjókòó náà ni wọ́n wá pẹ̀lú wa ní èyí lórí ètò náà bàbá wa eh, imam nurudeen adémọlá tí wọ́n jẹ́ imam masjid taqwa sálámù sí i. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إبو لون بسي نبغو أبو عبد الباكي من الأمة أنا لا دتم بطنبه ولم كن بين أبي الله سبحانه وتعالى يقول أرحم الراحمين وبارك يقول كنا ما شاء الله لا قوة إلا بالله بابا إمام بدي أعطيك أبا ولي yorùbá wọn ní ìjìrújà bí nǹkan oko kànga mi ò mọ bí òye ṣe wá nílẹ̀ yorùbá ṣùgbọ́n tá a fẹ́ kẹ́bà wò ní alẹ́gíríà bẹ́ẹ̀ ni ẹlẹ́mọ̀ṣòro ìwé ẹlẹ́mọ̀mọ́nà ìṣẹ̀lẹ̀ àyà ti sàwùjọ gbèsè ayé ọkọ láya protecting jealousy between the lawful and the unlawful in marriage. láàrin ìgbésí ayé ti ìgbéyàwó láàrin ṣùgbọ́n ibi tí mo ṣe fẹ́ kẹ́bà wò ni pé alàgbéyà tàrífù wa wọ àtibábù wa àwọlà kí n lálẹ́ pè ní gíra gan ìjòwú kí ni máa bì alàmì sàmáhàtì. alhamdulillahi rabbil alamin summa salatu ala nabiyyina muhammad. صلوات الله وسلامه عليه الذي utiya بكافة الرسالة ẹni tí ọba adẹ́dà fún níṣẹ́ tó kárí ilé kárí oko la yatrukuhu Allahu lahu majalan fil hayati illa tubqa kò ságbègbè kan agbègbè ìsẹ̀mí ayé téèyàn lè ti lo ìlànà òjíṣẹ́ Allah tí ò ní rábàyọ lórí ẹ̀ ìkẹ́ àti náà mọ́jọ mọ́ lórí àwọn aráalé àwọn sàhábà tó dúró gbogbo àwọn olùkọ́ wa àwọn òbí ẹnì kọ̀ọ̀kan bá ṣàlékún dáadáa wọn. a kí àwọn afọ àwa alábí ìbìlẹ̀ ọmọ ìmọ̀mù anlẹ̀ akíálé abẹ bá ṣàlékún dáadáa yín. so a kí gbogbo àwọn afọ àwa tí adijọ́ máa ń ṣèjòkó ní osaf ní ọ̀fà sharia advisory forum bí ẹni wọ́n ṣe ṣàlàyé fún wa ọlọ́mọ sàbà san wọ́n lẹ́sàn torí pé ọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n máa ń fi àsìkò wọn lẹ́lẹ́ nítorí tọ́lọ́hún gbogbo ẹni bá ti ṣe nǹkan nítorí ìtọ́lọ́n ọba adẹ́dà ó mójútó tiẹ̀ náà abẹ àti ilé àtọ̀nà tiwọn náà mẹ́jọ dàrú o ṣé fọkànbalẹ̀ bá máa bẹ pẹ̀lú ẹni tí ó fún ni nímọ̀ràn ẹ̀dá kò rú mọ̀ràn wo ni ó fún yàn abẹ ìgbáyé gbádùn ìfàyàbalẹ̀ ìtẹ̀lẹ́tọ̀ba adẹ́dà ìdúró lórí òdodo wọn sábà tó fi jíǹkì wọn ọlá ìpín méjì rẹ láàánú rẹ ọlọ́run ọlá wíbẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ lórí tí wọ́n ní káwa náà ó ṣá alápàǹtẹ̀tẹ̀ lórí Al-Labib Atiyali tí wọ́n sọ fún wa nípa gíratun nisa aw al-ghiratu bayna al-mashru'i wal-mamnu'i bayna zawjayn tí wọ́n ń pè ní al-ghira lédè lárúbáwá òun ni owú jíjẹ bí yorùbá ṣe máa ń pè nù eléèbó máa ń pè ní jẹlọsí a rí i pé owú jíjẹ yìí jẹlọsí yìí gan kì í ṣe pé láàrin obìnrin nìkan kọ́ ló wà so a lè pè ní mintobi atelibashar nínú nǹkan tí adámórí ẹ̀mí ni torí pé tó bá ti jẹ́ pé èèyàn nífẹ̀ẹ́ sí nǹkan kan yóò máa mójútó kí n tó nífẹ̀ẹ́ sí yẹn kó jẹ́ tó nìkan àdámọ́ ọmọ nìyẹn nìyẹn so kódà àwọn olùmọ̀ọ́mọ́ sọ fún wa pé tá a bá yìí a lè sọ pé ìtàsọ̀fọ̀ lọ́rùn ọba adẹ́dàgá fi ròyìn ààrẹ àmọ́ àwa rò àwòké tó bá jẹ́ pé ròyìn tá a fi ń ròyìn ọba adẹ́dàá ṣé a lè fi ròyìn èèyàn náà àbí ròyìn a lè fi ròyìn ọba tó dá wa kò ṣe jẹ kò jọra wọn torí pé onaka hismun aw almusamma n tá n pé ó máa jọ kan walakin almusamma bi yakhtalif ẹni tí ń gbà ròyìn ó yàtọ̀ síra wọn so tá a bá ní ẹja lójú èèyàn náà sí kí ni èèyàn náà lójú àárí pé kò jọra èèyàn kò jọra wọn so ká tó wá sọ pé ròyìn ọba èèyàn tá a bá fẹ́ fi tọba tó kò jọra wọn rárá orúkọ ló ló papọ̀ ó fàwọn ròyìn kan ròyìn wà lórí ọwọ́ wọn ìyẹn ni pé ọba adẹ́dà fi rinlẹ̀ fún rẹ̀ ìròyìn ọwọ́ àwa lè sọ pé bó lọ́wọ́ ọba adẹ́dà àwa ni hàrí sífà biduni tẹkíf wala tẹkíd sọ pé bó lọ́wọ́ yẹn ṣe rí wala tẹṣibí kẹbí ara ọwọ́ kan àmọ́ fi ọwọ́ rìnlẹ̀ fún rẹ̀ so yẹn tún bí ta ti lọ ní pé ọba adẹ́dà fi ìròyìn owó jíjẹ òfin ìròyìn rẹ̀ kama jaha fi lahadisi lẹ́dà akọ́rẹ́dà olùbọ̀kárí yóò fi sọ yìí hìn bí sanadi àná àbí òrẹ́ra tọrọ bí aláwọ̀ ànim afa wa àbú òrẹ́ra olójúṣẹ́ aláìkí àtọlọ́lọ́n kó máa ba olóso pé iná láàyà gáàf olọba adẹ́dà àmà ju mo fẹ́ kọ́rọ̀ yóò fi kílẹ̀ àti wa ní o kọ́rọ̀ yóò eh, ṣe kí ni kò fi kí wa iná láàyà gáàf olọba tó dá wa àmà jowú wà gairatullah àmówú jíjẹ ọlọ́run o àbí i nuktatul ikhtilaf ibi tí àtọ àdáláì rẹ̀ mọ́ gairatullah àwọn irú owó ọlọ́run wo nu ìyàwó rẹ̀ là á fẹ́ àbọ́mọ àbí ara kò ní kò ní so gbogbo tó lè bí owó èèyàn yàtọ̀ sówó tiẹ̀ ẹ wá ní kí ló wú ti ń jẹ àdìkà wọn ni wà gairatullah àyìnyá ti yal mu'min òní kí mú mi ni ó ṣe kó nawọ́ gan kó tẹ́wọ́ lé nǹkan ma haramallahu alayhi ntọ́lọ̀ ń ṣe léwọ̀ rẹ̀ ìyẹn túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ó fún wa láwọn nǹkan tó já láàlì tó pọ̀ kéèyàn wá fi àláàlì ọba adẹ́dàálẹ̀ kó mọ́ lọ́bù kó lọ́bù ṣé mo yóò dùkà ah, ládùúgbò bẹ̀rẹ̀ tí mo ṣe fún ọ yìí ládùúgbò oró tí mo ṣe tí mo lẹ́jẹ̀ yìí èwo lẹ́lẹ́dẹ̀ èwo lajá jíjẹ ẹ mọ̀ pé yóò dùn yàn pé àmọ́ náà bá gbóúnjẹ fọ́mọ ẹ sì rice jollof rice ẹ fẹ́ràn sórí ẹ fi gbá sórí ẹ̀ wọ́n lọ jíjà rí bí. <laughs> ṣẹ́wọ̀n kí yóò káyàn láyò ká á ẹwà máa nà kílẹ̀ mẹ́sí ọ̀nà ẹ̀gà subhanallah wọ́n tọrọ gàrí wọ́n tọrọ gàrí ó wá tún lọ ń tọrọ ṣẹ́wọ̀n kí yóò dùn a jẹ́ pé gírà ọba adẹ́dà nù tó yàtọ̀ sí tiwa a jẹ́ pé tá a bá wá rí lára ọmọnìyàn ọba adẹ́dà wa dá torí pé àwa là ń bá màtíríà lò àwa là ń bá àwọn ara wa lò àwa la ní bùkátà sí mo fẹ́ mi ò fẹ́ ọba akẹ́dẹ́gbà kò sí nǹkan kan tó fẹ́ nú ayé wa yìí khalaqal qawna summa stawa ala al-arsh níjọ́ tó ti dá ayé istawa ala al-arsh kì í ṣe pé ń bá wa gbénu ayé bèlè pa sọ pé ó ní ṣòro àbó ní tàṣír ó ń lapa pẹ̀lú àwọn kankan tó dára òun náà fẹ́ jẹun ni òun náà fẹ́ lówó ni rárá kò sí yẹn bẹ́ẹ̀. tẹ́yìn mẹ́fẹ́ rárá o kiri kò sí yẹn bẹ́ẹ̀ istawa ala al kò sí yẹn bẹ́ẹ̀ so a jẹ́ pé àwa tó dá àwa làá ní owó síra wa pé kíní ilé yìí nìfẹ́ kẹ́hìn kó bá mi lò pàtàkì jùlọ ọkọ mi yìí ọkọ mi yìí ẹni tí mo fẹ́ yìí kìí sọkọ wa kìí sọkọ wa ọkọ mi ni ẹlẹ́kẹ̀ẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn làwọn olùmọ́fin ní ṣòwúrò tọ̀bí ìní àdámọ́ni tí ń dá mẹ́mí nínú tó dá mẹ́mí ni alhubbu kéèyàn nífẹ̀ẹ́ nǹkan wàlúbúgùdù kéèyàn kórìíra nǹkan àdámọ́ni wọ́n àná pósìtì nínú sífàtọ̀lù kọlù nínú ròyìn tó bá dẹ́ta fi ròyìn ni gáàlì bàmí ni alhubbu wal kéèyàn nífẹ̀ẹ́ nǹkan sojú kòkòrò rẹ̀ kó wá jẹ́ wípé òun ni ó ṣàdáyanrí kíní yẹn fún rẹ̀ nígbà míì ṣẹ̀rí àwa máa sọ pé eléyìí dáa mo fẹ́ ṣe dáadáa sọ́kọ mi mo nífẹ̀ẹ́ ọkọ mi á pé kò sáàbùrú ń àwọn olóògbé máa sọ pé love is not a crime kéèyàn onífẹ̀ẹ́ nǹkan kò sí kíní kò sáàbùrú ń bẹ̀ kéèyàn onífẹ̀ẹ́ owó kò sáàbùrú ń bẹ̀ àmọ́ tó bá ti nífẹ̀ẹ́ owó tó bá ti wá lè kọjá àlà yóò di kíni yóò dàbúrú tí ń bẹ́ bí ọ̀rọ̀ gíra náà nù. ọ̀ní ọ̀fẹ́ kó jẹ́ tiẹ̀ nìkan. kó jẹ́ tiẹ̀ nìkan. ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó ní. ọ̀fẹ́ kó ara tí ó dànù. bẹ́ẹ̀ kéèyàn nífẹ̀ẹ́ owó kó nífẹ̀ẹ́ tí ń bẹnu ayé ẹ̀gbọ́n tí Allah sọ ni ní Suratul Ali Imran ó ní zuyyina linnasi hubbu shahawat wọ́n ní mina nisa wal banin wal qanatir al muqantara mina zahabi wal fidda والخيل المسومة والأنعام والأرض وذلك متاع الحياة الدنيا والله عنده حسن المحاب a jẹ́ pé lọ́dọ̀ rẹ̀ òun lè tó dáa jùlọ wà a jẹ́ wípé tó bá ti kọjá àlà yóò di ti máa dalérú nínú àwọn tí máa sábàbí náà láti sọ nínú tó máa ń bí owú láàrin obìnrin tábà padà tábà ní owú tó bá pé lára tóbìnrin la bá pè é tó ti yé àárò àti mọ̀ pé ó wà lára ọkùnrin náà tó ti yé pẹ̀lú àlàyé yìí ẹnìbọ̀dì ló lè ní sòtórí pọ́kùnrin tí ò bá tiẹ̀ jowú ìyàwó rẹ̀ tó ah. ó ti yé tí ò bá jowú ìyàwó rẹ̀ pé ìyàwó tí mo fẹ́ kẹ́lòmíì fọwọ́ kàn hmm. ẹ ti gbọ́ kẹ́lòmíì ó wò hmm. kẹ́lòmíì ó gbà mú hmm. kẹ́lòmíì ó máa bá sọ̀rọ̀ rárá àyẹ̀mẹ́jọ ti débi hug ṣe àmì. tọ́ so a fẹ́ kíyàn ìyàwó èèyàn ó fẹ́ kí ọ̀rẹ́ ọkọ rẹ̀ tó ti ọ̀rọ̀ ọkọ wa gbà lẹ́yìn ó fọwọ́ tàpẹ̀ lẹ́yìn ẹ ti mú báwọn obìnrin sí wọn pé tí ó fọwọ́ sáwárò pé alákọ̀wé ni ẹ mọ́ṣẹ́ máa ṣe ní báwo náà ṣe ń ṣe yẹn ọkọ wa tara ìyàwó mi náà ló ń gbá lẹ́yìn bẹ́ẹ̀ aburú tó tóbi púpọ̀ ni aburú tó tóbi púpọ̀ ni ẹgbọ́n tá nàbì sọ ní kí àtọ̀lọ́ ọlọ́nkọ́ máa bá ó ní àdàyúsù láyé dọ́kọ̀ lórí jàǹdà àdàyúsù ó ń lọkùnrin tí ò lè jowú lórí ìyàwó rẹ̀ ànábì ní kò ní wà lè jẹ́ náà àwọn àdìta ni olèvila tarudu ẹni tí ò kí ọwọ́ kankan tó wọlé kan ìyàwó rẹ̀ ibẹ̀ láti rí pé ọkọ àti ìyàwó wọ́n fẹ́ gọ̀kadà lápèjúwe ìgbà míì sọ situations òkè wọ àwọn àǹtẹ̀ àwa làákà mọ́ ń kọjá làwọn àti àìkùnlá on unchallenged attitude kéèyàn kàn tiẹ̀ mọ́ ní ṣòro kó mọ́ sí ìtara àìlá so gbogbo yẹn ó wá ti kú lára ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ó wá gbéyàwó rẹ̀ sáàrin ìyàwó rẹ̀ ó gbéyàwó rẹ̀ sí kíní àárín subhanallah So sòyàwó wa dẹ̀yìn kọ́ tání o ó dẹ̀yìn kọ́ ọlọ́kadà ọkọ̀ ọlọ́kọ̀. ó dẹ̀yìn kọ́ ọkọ rẹ̀. ó wá kọ àyà sí the most sensitive area ló lọ kó tẹni ẹlẹ́ni. ẹ wo kí ni ọkùnrin tó bá wẹ̀yìn tó bá rí obìnrin tó bá wo ibi tó ti gbé ó lè tó padà pé obìnrin tí mo gbé lánàá níbi tí ìṣẹ̀tọ́nù tó máa ń ṣe kí ni tó máa ń ṣe tó. ọlọ́run kó jọ mọ́sá lánàá wa so tó túmọ̀ sí àmọ́ bá ní lára obìnrin ibi tá ti rí ní kí n fẹ́ pín sí bí wa ni wípé gíra kò ń ṣàdédé wà díẹ̀ èyí tó dára jùlọ gíra ní lára obìnrin tó fẹ́ ọkọ kan tó jẹ́ pé lábẹ́ ọkọ rẹ̀ òun nìkan ṣoṣo náà ni fún wa máa ń débi ọkọ rẹ̀ kò ní gbà láàyè ìyá ọkọ rẹ̀. ìyá ah mo ń bọ̀ bẹ́ẹ̀ ni ìyá ọkọ kò fẹ́ ṣe kí ni kò fẹ́ rí. nàmbà wá sí lọ́dọ̀ ọkọ rẹ̀ sínú. so ó ti wá gbàgbé pé yàtọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n fún wa ní illustration kakọ́rọ̀ yẹn lè clear ọlọ́run abẹ́ kó jọmọ́ sálà nù wa a rí i pé n tẹ́sán ni pé bẹ́ẹ̀ ni al-mashru' wal-mamnu' nínú èwo ni ṣẹ̀ríà ṣẹ̀ríà faramọ́ kóbìnrin ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ láì sí pé ìfẹ́ wà lọ́kọ láyà ò lè sí ìgbé lọ́kọ láyà ò lè dùn torí pé wàmí ní ààyè àti ì ó nínú àmì ohun tó ń fi ń jọba dẹ́dà táàtì mọ̀ pé òun ló yẹ ká máa sìn ana khalaqa lakum min anfusikum azwaja òun dá fún yín látara èèyàn bíi ti ìyàwó wọn lè taskunu ilayha kẹ́lẹ́ máa sinmi sọ́dọ̀ rẹ̀ waja'ala bainakum mawaddatan wa rahma nínú tẹ́sì lè ti gbáyé tí ìgbéláyé lọ́kọ láyé ó fi rọrùn ó ní al-mawadda ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara yín ajẹ́ pé obìnrin gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ bó ṣe gbọ́dọ̀ wá nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ yẹn tó náà máa zálíkà ó lálà àlà là ń sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá ti kọjá àlà ti ó ti di wàhálà inú ẹ̀ ni kí obìnrin sọ pé láàrin mi àti màmá ta ló nífẹ̀ẹ́ jù náà ẹ pé ìbéèrè àbúrú ni tí ò à gbogbo obìnrin gbogbo tó máa ń dá wàhálà náà nìyẹn náà máa ń ní yẹn màmá ní kó má ẹ wá pé ìyá yẹn ò ní àmì kò ní fẹ́ mi kò sí nǹkan kan ìyá yẹn ti rí i pé yóò gbà lọ́wọ́ ilé ó fẹ́ gbà lọ́wọ́ bàbá àwọn tí wọ́n ṣe wàhálà lórí ọlọ́ọ̀lù ok ewu lẹ́dá sọ pẹ̀lú obìnrin tó sọ wípé láàrin mi àti màmá rẹ mú yàn kan àkàrà tó bá bí ẹ̀yin níbi ìrìn mm, mm, ah, ẹ má dáhùn orí atẹ́gùn lẹ́wà kí wọ́n bí èèyàn ẹlẹ́kọ̀ọ́ pé láàrin èmi àti màmá rẹ mú èèyàn kan fọwọ́ mú kan ṣe mọ̀ pé oníbẹ̀kálùkù ti dáhùn rẹ̀ ẹni tó dáhùn rẹ̀ pẹ̀lú ṣẹ̀ríálì yóò dáhùn rẹ̀ pẹ̀lú ṣẹ̀ríálì ẹni tó dáhùn rẹ̀ pẹ̀lú. wípé àwọn méjèèjì ni wọ́n láàyè lọ́tọ̀ọ̀tọ̀ àwọn mélòó àwọn méjèèjì hmm. ọ̀tọ̀ láyè ìyá mi ọ̀tọ̀ sí ní kí ni ó láyè tiẹ̀ bẹ̀tì gbàgbé ń pa pé kí n mú èèyàn kan. méjèèjì náà la so havi jawabul mu'tadi èsì tó dúró dọ́gbadọ́gba nìyẹn bẹ̀tì ibi tí ó máa ti ń lágbára jù ó ní láàrin tọkùnrin bá níyàwó jẹyọ kan lọ ìyẹn ló lágbára. Ah ó ní yorùbá bá lọ bí ilé olórogún tùrọ́ mọ̀ pé kò sí tí ó ń bí orogún yìí tá à ń sọ yìí náà kọjá kí ni àlọ́gbéra owó ni o yorùbá sì lọ wọn bọ̀ àwọn náà mà wọ́n mà ẹ̀kọ́ mọ̀ ń bẹ̀ ọlọ́run ṣàánú wa fa pẹ̀lú èdè yorùbá tá à ń sọ yìí àtàwọn bàbá tó bí wa ọ̀jọ̀gbọ́n ni wọ́n àáfàá ni wọ́n wọ́n ti àdédé péyàn láàfàá ìka torí kọ́dà wọ́n tún ní òwe tí wọ́n máa fi de àwọn ọ̀rọ̀ mọ́lẹ̀ wọ́n ní obìnrin owú ní máa jọ́bẹ̀ obìnrin ó dùn torí ó rò pé oúnjẹ. ọbẹ̀ mi ò ní dùn tó ọbẹ̀ ìyá akẹ́ni yóò ní dùn tó ọbẹ̀ mi. wọ́n sì gà ní. so ìyẹn túmọ̀ sí wípé ìyẹn ó fà á fi rí i pé àdámọ́ owú yẹn ọba dẹ́dà dá máa wà ní. ó sì jo owú yẹn nù tó dà àmọ́ tán bá pé méjì owú yẹn wà hàn ẹ lè mọ̀ tóbìnrin bá lówó ọ̀ǹtì tẹ́tì fẹ́yàwó lè àbí tẹ́ bá fẹ́ léèyàn bẹ́ẹ̀ ni ẹlẹ́mọ̀ tí mà púpọ̀ àbí papa. pàápàá. ẹ ẹlẹ́mọ̀ pàápàá eléyìí tẹ́ máa ma ẹ máa mọ̀ àdámọ̀ àṣejù rẹ̀ láàrin ìgbà tí máa ń pẹ̀lú àwọn àbúrò ọkọ àti ìyá ọkọ torí pé kò ní pé kí wá sílé wa má rò pé mi tí ó ní ẹ lọ́dọ̀ wọn níjó ni subhanallah ó yá ṣé ò lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni. bàbá bí ní ìdígbò jẹjẹ ní ìdílé ti jẹ lọ́dọ̀ yá. yá so kàbàkí ní ń bọ̀ yẹn so tó bá jẹ́ láàrin lọ́kọ-láyà ju ẹyọ kan lọ lágbára kódà àwọn olùmọ̀ọ́mọ́ sọ fún wa Aisha ó yá. <laughs> Ummul Mu'minin ìyá mòmìnì àwọn tí wọ́n bá nẹ́bì gbé àwọn tí a lè sọ wípé ah, ah. Jibril alayhi salam ó fún wọn ní certificate àlìjánà ó tún sálámà sí wọn umil mu'minin aisha ahabbu nasi ila rasulina ẹni tó jìṣẹ́ ọwa tó nífẹ̀ẹ́ sí jùlọ nínú ẹ̀dá tani aisha ìyàwó aisha jowuna jowuna ẹlẹ́ẹ̀kejì tó máa ń bí owó ó ní àwọn external influence bíi almokora náà tún bẹ́ẹ̀ náà àkàrí kí a máa fi yàn kan pé wọ́n fẹ́ máa fi lágbájá wé mi a rí i pé ìyẹn yóò lágbára púpọ̀ torí pé yóò máa fíìlì wípé bóyá wọn ò lákàsí fún mi. àbí ti di inferior ni. barakallahu fikum a rí i pé tí mo bí owó ìyálé pọ̀ jù ó ní pé wọ́n ní bóyá mo ti dàgbà àbí kò sẹ́wà mọ́ òun ló wà lọ múra tẹ́ ẹ̀ bá múra obìnrin lè da ṣúgà sínú ọbẹ̀. yóò wá torí pé ó fẹ́ gbọ́kọ lọ́wọ́ ẹ̀ ẹjẹ́ kí èèyàn yẹ wà dáadáa wọ́n ṣe kí ni àmọ́ owó tà ń sọ <laughs> ara wọn bá lónú ẹ̀ wọ́n bá lónú ẹ̀ so wọ́n dìjọ fẹ́ pín ni sẹ́ẹ̀mọ̀ yìí pé ń tẹ́ sọ pé wọ́n fẹ́ bà lóyún ẹ̀túmọ̀ ìpín tó gbà lọ́wọ́ yẹn náà bá yẹn lò torí pé bẹ́ẹ̀ ni ń tọ́ bá dẹ́dà dá sára ọkùnrin ó kọjá wọn ń bá lò ń tọ́ bá dẹ́dà tó dá sára ká sọ wípé kò ní rọrùn fọkùnrin láti lè relate àti láti lè bálò obìnrin ju ẹyọ kan lọ ni kò ní rọrùn fún wọn nítorí bá fi lè rọrùn fún dábà tí ò tó èèyàn ó lè rọrùn fẹ́ dà àkókò adìẹ kan láàrin abudìẹ bíi márùn yóò dẹ̀ máa sáàbù wọn ẹ̀dẹ̀ yóò dẹ̀ máa fi fa ẹ̀. kódà mẹ́wàá. so láàárọ̀ tó bá di yóò sáàbù wọn lọ ráǹdì báyìí ẹ̀ máa rí wọn báyìí yóò sáàbù wọn yóò fún wọn lẹ́tọ̀ọ́ wọn kódà tó bá rí àkókò adìẹ míì tó bá wọlé wá yóò lè so torí pé ntọ́ dẹ́dà dá sí lára ni kí sí pé wọ́n fẹ́ yà lọ àbí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ètò tọba adẹ́dà parí ni so ìyẹn túmọ̀ sí wípé tó bá ti di wípé èyí tí sẹ̀rí àkọ́ òun náà ni alẹ́kìtò adìlẹ̀ tajassus tóbìnrin bá ti fẹ́ owó púpọ̀ yóò máa tẹnu bọlẹ̀ mẹ̀mú yóò wà máa kẹ́fín owó tó dá la ṣàlàyé fún wa. yóò ti di bí àyẹ̀sẹ̀ tí o. àyẹ̀sẹ̀ tí o wàhálà dẹ̀ ni bẹ́ẹ̀ náà rí gbogbo tẹ̀ mọ́ pariwo rẹ̀. o fọwọ́ kasẹ́ẹ̀tì mu dẹ̀ ní kó má débẹ̀ ó lè nà á tí ò da yóò gbé débi pé kí wá débi sẹ́ẹ̀tì ni. ó lè torí ẹ ó lè torí ẹ kúkú lé. so gbogbo orú yẹn atajasus wa shakil mustamir yóò wà máa dáwọ́ tọkọ ẹ̀ tọkọ bá wọlé ní bóná tí ń bọ̀. ṣé ẹ mọ gbogbo tí ò dẹ̀ ní feelings fún tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí máa ní gbogbo tí ò lákàtí tẹ́lẹ̀ yóò máa kà sí èèyàn lè wọlé lálẹ́ kéèyàn kan rò pé ah, kẹ́síkà ìkùn mi kún díẹ̀ mi ò rò pé nǹkan ah, ara ọ̀ jẹun ni mi dúró kódà kò sí ntẹ́fẹ́ ṣe kò sí jẹun yìí ni kébí o ṣe wàhálà kẹ́lẹ̀ jẹun kò sí ntẹ́fẹ́ fẹ́ ṣe lónìí kódà bí màá bá nù yìí. àmójútó tó wà lónìí kan àmójútó tó wà lónìí kan bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ jẹ kankan. yóò ah, so ẹ̀yin so ìyẹn túmọ̀ sí inú àwọn nǹkan eléyìí tí ó lágbára díẹ̀ tá a gbọ́dọ̀ gbìyànjú láti ṣọ́ra fún lára àdámọ́ tí ń bẹ fowó ó wá kú báwo ló kọkùnrin ó ṣe fẹ́ ran obìnrin lọ́wọ́ eléyìí níṣẹ́ àwọn ọkùnrin á ti màpádà máa wọn ni àbí ni kóbìnrin jowó obìnrin tí ò bá jowó wọn ni kò ní ìfẹ́ ọkọ ẹni obìnrin tó bá jowó àjejù wọn ló fẹ́ pọkọ ṣẹtì àti ìwọ̀ntúnwọ̀nsì torí pé iná àárí àlùmọ̀ yìí ni wọ́n fún wala àwa làyí ṣàṣejù làyí sì ṣàṣètò ààrùn ní fẹ́jú ìyàwó kan lọ ó sì lálẹ́ bíi mẹ́ẹ̀ẹ́dógún ta ṣẹ́nu pé wọ́n padà pa wulẹ̀ mú wá sílé ká mọ̀ pé ẹni tí ó pọkọ mi làdìjọ́ ń gbélé n sì nígbà tó ti ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ìṣe mùsùlùmí tó ní ẹyọ kan náà káwọn ò fẹ́ apádà rí gbà kú tán wọ́n kọ́ ọmọ wálé. kò sí kí ni. kò sí sílẹ̀ mọ́. so àwọn yẹn. kò sílẹ̀ mọ́ àpété mi rí ní o tẹ̀fẹ́ àgbàlagbà lẹ́yìn. ẹ wọ́n máa sa ìlágbọ̀yé ya náà ní abraham alayhi salam ìyàwó rẹ̀ jẹ́ ọ̀kan lọ kí là pé abraham alayhi salam ìyàwó rẹ̀ jẹ́ yakubu alayhi salam ọmọ ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ jẹ́ ọ̀kan lọ suleiman aleyhi salam ìyàwó rẹ̀ jẹ́ ọ̀kan oya dawud alayhi salam ìyàwó rẹ̀ jẹ́ ọ̀kan lọ anabu lẹ́fẹ̀ẹ́ fi jọ ara àdámọ́ yìí kó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ń tíṣẹ̀rí àfẹ́ ni kó mójútó kó kẹ lójú kọ́kọ́ náà kẹ kọ́kọ́ náà jowó rẹ̀ pé bó ló ń lọ ta ló fẹ́ gbé ẹ jáde ara owó yẹn ló fà á tọ́ba adẹ́dà ní obìnrin ò gbọ́dọ̀ dá jáde kó dárìn jáde àyàfi maharam ti tẹ̀lé owó àdámẹ́ni àwa tí ajọ́kùnrin pàtàkì jùlọ ẹni tọ́lọ̀ ń a kódà ó lè yí obìnrin lórí o kí Allah subhanahu wa ta'ala ó ṣe kí ni kó láàánú wa o so láàrin wọn so a ní láti láàánú wọn lórí ẹ̀ lọ́pàá tó jẹ́ pé gbogbo ọkùnrin tí ó bá fẹ́ yàwó méjì tí ó bá kí ni tí ó bá fẹ́ yàwó méjì ọpọlọ rẹ̀ gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ jẹ́ni tọ́pọ̀ rẹ̀ sílẹ̀ ẹlẹ́ pé kí ni ń ṣe ganan ara o. kò sí ọpọlọ jazakumullah torí pé n tó fẹ́ dáwọ́lé yẹn wàhálà ni wọ́n ní ó fọwọ́ ara rẹ̀ dálé rẹ̀ rú kò fọwọ́ ara rẹ̀ dálé rẹ̀ rú ọpọlọ ni ò sí fún un tó bá dẹ̀ yẹ onírú ìdùkú tẹ̀ gbé kalẹ̀ pé ah, mo fẹ́ fẹ́ ìyàwó kejì òyàn wá sí usaf ó wà ní ẹ̀dá kan fún mi ní mọ̀ràn bó la ṣe máa darí ilé primaritali sẹ́mà ẹ ní àwọn kọmitì fún yẹn torí wípé àìsọ pé tí wàhálà bá dé ara kí wàhálà ò tó dé kí ni ò ní jẹ́ kí wàhálà dé kí ni ò ní jẹ́ kí wàhálà dé so ara àwọn ẹ̀yẹn lóbìnrin ọkùnrin gbọ́dọ̀ gbàgbọ́ yẹ kí náà ń pè lówú then báwo ni ó ṣe mójútó báwo ni ó ṣe àdírẹ́sì rẹ̀ tó wú bá ń ṣẹlẹ̀ ẹjẹ́ àwo ilé òjìṣẹ́ ọlọ́run kí àtọ́lọ́ ọlọ́run kó máa bá asọ́fà pé ìyàwó Aisha jowó àbí ìyàwó Aisha radiyallahu anha ó wà nílé ìyá wa Zainab binti Jahsh níjọ́ kan ìyàwó wà no ànábì wà nílé ìyàwó Aisha ó wà nílé ìyàwó Aisha ní yàrá ìyàwó Aisha ṣe mọ̀ pé mọ́gbàgbé pé yàrá ànábì sallallahu yàrá ń bí mẹ́sàn-án mọ́kànlá yẹn bákan náà ni ó lọ báyìí straight ni ó ra wọn ni kì í ṣe pé kàn ń gbé òkè odò ìkàn ń gbé sálẹ̀ odò ọlọ́wọ́ wa ṣé ó ti yé ànábì wa wà nínú yàrá ìyàwó Aisha kódà apá kan náà sàábà wà pẹ̀lú rẹ̀ ìkí kọ́ máa bá wọn. ó Zainab Jash ó wá gbóúnjẹ mo dí chinchin ńgbà tẹ́ ẹ wa wà tẹ́ lálejò tẹ́ wà ń yàrá ìdí nígbà chinchin máa fi paná ló bá gbé chinchin wa. gbogbo àwọn kan ló ń jẹ oúnjẹ mọ́kàn wọn. ó ẹ ṣe mọ̀ pé panu ni ló bá dín chinchin yẹn máa dín chinchin dáràn chinchin yẹn náà ló gbé wọlé bó ṣe gbé chinchin yẹn wọlé pẹ̀lú abọ́ yàrá ìta rò pé à nínú yà nínú yà irú ìwé wa léyìí ṣé kó tún máa ronú èèyàn kan ni èèyàn <laughs> wà ń yàrá mi. bí ìbàjẹ́ pé èèyàn wà lọ́dọ̀ mi wá ń kọlù ẹ̀ tání kọlù ẹ̀ ọ̀rọ̀ kọ́ọ̀lù ọ̀tọ̀ tún ni tẹ́ ẹ̀ tún sọ yẹn o a gbọ́dọ̀ jẹ́ kí owó yẹn kó kọjá kó má kọjá là torí wípé ẹni ìyàwó mi láǹfààní àti kọ́ọ̀lù ọkọ rẹ̀ kódà tó bá wà torí wípé àwọn ọmọ wà o àwọn èèyàn lè pè ní urgent call o ṣẹ́mọ̀ tó dẹ̀ fẹ́ gbá kọ́ọ̀lù yẹn lóhùn ṣẹ́mọ̀ ó lè jẹ́ pé àti ó fún lówó náà pé ìyàwó kan pé pa gbogbo yín o. ìyàwó Aisha lọ bí alára náà nígbà gbá bọ́ yẹn dé ọba gbé abọ́ yẹn dé ló bá rò ká abọ́ ó kàn fẹsẹ̀ ti abọ́ yẹn lábọ́ bá ti kíni ló bá fọ́ àwọn sàbísì wà ń bẹ̀ tó bá jẹ́ kémi àtẹ̀yìn kí là á ṣe ẹ̀bùn káàró pé ha àwọn ọmọkùnrin wa rò pé sí ìwà tọkùnrin nínú ilé mi ni ń wà jẹ́ oyé o àbúrò kìíní kan ní ọ̀nà àwọn yóò máa sọ̀rọ̀ ńláńlá àníbi yóò sọ̀rọ̀ ńláńlá sí àwọn àyíṣà o ẹgbọ́ ànábì tí wọ́n kọ́ àwọn sàábí ó tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí ló wí oní garrati ummukum garrati ummukum garrati ummukum asibata nabi yasọlọ nabi yasọlọ li asahabi algira òwú gbé ayín òwú ah! ah, gbé ayín mo rí mú ọkọ ah, ìyàyín ò rí mú ọrú gbé ayín ẹwùn tá ànábì ìṣekalẹ̀ parí ìdìkò tó pọ́jọ́ ti lọ ó ti kọ́ nípa pamara ànábì sí ni kò sì ṣe ma ó sì mú ó sì palẹ̀ mọ́ abọ́ ó sì mú abọ́ mi tó jábọ́ ti yàwá Aisha ó sì gbé fọ́mọ ọ̀dọ̀ lọ gbé fún Zainab bin Tijash abọ́ tó fọ́ ó sì kíni ó sì gbé fún yàwá Aisha ìwọ̀sá lọ sí kíni ìwọ̀sá lọ fọ́. ìyá wa Zainab mọ̀ nǹkan. òun ṣe mọ̀ pé ó ti ìyẹn ni pé láì sọ̀rọ̀ ó ti kọ pé irú owó yìí ó lè múyàn finá bọlé ó lè dalérú ó tún wà lè bàlẹ̀kẹ́ àwọn ọmọ ẹ̀jẹ̀ kódà ó lè kó bá àwọn ọmọ so owó jíjẹ gbogbo ẹ̀ ló lálàá nínú oògùn tá a fi máa lò sí gbàtọ́lọ́n bá jẹ́ ká ju ọjọ́ mẹ́jọ lọ so a lè mú ẹpisódì torí pé àwọn èèyàn jowú lórí ayé òṣìṣẹ́ ọlọ́run kí dẹ̀ nìlànà tá a máa lò sógún. ní agbára ọlọ́run a kàn sí ní pẹ̀lú ìdí ní ìjọ mẹ́jọ. a dúpẹ́ lọ́dọ̀ àwọn ìmáàmù wa pé kọ́lọ́run kó wa fún ẹ̀sìn ìbẹ̀rẹ̀ lọ́wọ́ fún wọn ní ẹ̀sìn gẹ́gẹ́ bí a ṣe máa ń